وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله عز وجل من آياته وصلى إفوا نقبى إقبل سدايا إني أتجاك بأداء nítorí kó lè bá a máa jọ́sìn fún Allah ènìyàn kó lè bá a máa jọ́sìn fún Allah gẹ́gẹ́ bí Allah ti ṣe ń fẹ́. a mọ̀ pé lẹ́yìn ìgbà tá a ṣẹ̀dọ́ ọmọ èèyàn tán tọ́mọ èèyàn délé ayé púpọ̀ jù nínú wọn ohun tá a ti torí rẹ̀ ṣẹ̀dá wọn wọn àmójútó. nǹkan míì bí eré bí ẹ̀fẹ̀ ìfàsìkò ṣòfò iná lọ́mọ ènìyàn lo ọjọ́ ayé rẹ̀ fún láì kò fura bìlà mà wípé nítorí wọn wájú nínú tá a fi fún wa kò sí bí àkókò wa àkókò bí ìdá lórí tí wọn bá kùnà láti gé e mú lò wọn sì gé yàn ṣòfò. So gbogbo ẹni tó bá gbọ́n láyé yóò lo àkókò rẹ̀ dáadáa fún nǹkan tó dáa tó wúlò tí máa padà jẹ́ kí dáadáa ọjọ́ téèyàn. olúwa fẹ́ sọ fún wa ká lè mọ àwọn ara wa àwọ̀ àwọ̀ iná làwọn ẹni tí ò gbọ́rọ̀ àwọ̀ àwọ̀ láàsọ̀ ìpè ntòlúwa ní ká máa ṣe kọ̀ bá wa lára mu. láwa tó ṣe pé tá mọ̀pìlẹ̀ wa ara wọ́ balẹ̀ a mọ̀ pa àjàmọ̀ kankan á wà láfojúsùn kólú ẹlẹ́dàá kọjá ká jámọ́ bàbàrà lọ́dọ̀ rẹ̀ olúwa ń ṣàlàyé fọ́ọ̀mù èèyàn torí pé ńgbà tí ọmọ èèyàn tó délé ayé tán torí kó ń rọrọ̀ ọ̀rọ̀ ń dire nǹkan sẹ́nu rí fún ìgbéraga bẹ̀rẹ̀ innal insana la ya arra'ahu istaghna ọlọ́run ni mo búra pé dájúdájú ọmọ ènìyàn máa ṣègbéraga nígbà tó bá rí pọ̀ ńrọ̀rọ̀ wọn náà òbúkátà láti wá ilé ìjìnà lásán kọ́ làwọn èèyàn ń da lásà. pé gbogbo ẹni tí wọ́n bá rí ní mẹ̀kúnnù tálákà tẹ́rì tí ń hùwà kan ẹ má fi wà rẹ̀ yun ẹ má fi dá lẹ́jọ́ ìwà rẹ̀ yun ẹ má fi dá lẹ́jọ́ wọ Yusuf ìwà rẹ̀ yun ẹ má fi dá lẹ́jọ́ ẹjọ́ lówó náà gbogbo àwọn tó ń tàn lọ́kùnrin ìwà rẹ̀ yun ẹ má fi dá lẹ́jọ́. ẹjẹ olówó náà ìgbà náà lẹ mà ṣé ọ yá ìwà lónìí àbíwá rẹ̀ gangan ń wò gbọmọ ni rí gbogbo wa náà lọ kárí tó bá ń ṣiṣẹ ẹni rí tó ń ṣiṣẹ èèyàn jẹ́jẹ́ pẹ̀lẹ́ kò jọ wá lójú rárá a gbọdọ rí ọ a ká máa kan ọ. pọ́nmọlúàbí ni ọ́ pàápàá jùlọ nígbà tá a gbé ọ lórí òṣùwọ̀n tá a rí kó fúyẹ́ aláìní ni ọ́ kí lọ́ọ́ bá tún sí. ẹ̀yin náà rí i pé àwọn èèyàn kan mẹ́ta wà sanabi sallallahu alaihi wasallam olúwa ò bá wọn sọ̀rọ̀ ńjọ́ gbẹ̀ndẹ̀lùkìyàm kò ní wò wọn bẹ́ẹ̀ ni kò ní fọ̀ wọn má ìyà ẹlẹ́tẹ̀ẹ́ lérò ń bẹ fún wa nínú wa òun náà ni. aláìní alaahil aláìní tuntun ṣe gbéraga torí pé nǹkan wọ́pọ̀ tá a máa jù onípa àwọn ẹni tí máa ń ṣe gbéraga olówó ni wọ́n máa jẹ́ ọlọ́lá ni wọ́n máa ń jẹ́ onípò ni wọ́n máa jẹ́ àwọn tó rí ń jájẹ yàtọ̀ sí pákó àwọn ní máa sábà ṣe gbéraga kí ló wá fà ni ọ̀ tó tó burú bàjẹ́ torí ètò wọ́pọ̀ ní pé ẹni tí ọba ti ní wọ́n máa ní tẹríba wọ́n á máa jẹ́ ẹni tí wọ́n máa ròyìn pẹ̀lú ìwárí tó bá ti ní tán àbà ìgbà náà ni ó yọ ọwọ́ wa rẹ̀ gan lóòótọ́ ọmọ èèyàn lẹ́yìn ìgbà tí olúwa bá ti rọ̀ wọ́n lọ́rọ̀ tó bá ti sọ wọ́n déèyàn pàtàkì bọ́yọ̀wọ́ ni wọ́n á ní ìmà ni ọlá ni ipò ni ọmọ ni wọ́n bí ni àṣírí wọn ló bò ni wọ́n bẹ̀rẹ̀ ìgbéraga ni. kọ́dà ọmọ èèyàn tún máa ṣègbéraga sẹ́lẹ̀ dàrí torí pé gbogbo káfíìrì tẹ́rì o ìdí tí wọn fi lè ṣe Islam ìgbéraga wọ́n ń wò pa àwọn kọjá bẹ́ẹ̀ káwọn wa máa pa àwọn di mùsùlùmí àwọn máa gbára dálẹ̀ níwájú tani ìgbéraga ni ẹ sì máa pé ìgbéraga náà ló síwájú parun ìbílẹ̀ ọ̀dà púpọ̀ pé kí alukur'an àti sunna kọ́ máa rán wa létí lóòrèkóòrè nípa kíni ìpìlẹ̀ wa ká lè bá a wọn ara wa ká lè yé ìgbéraga ṣe. ká mú ìjọra ẹni lójú kúrò lọ́rọ̀ wa mọ́tò mọ́tò mọ̀sẹ̀mọ̀sẹ̀ náà tí ọba sẹ́mi kọ̀sẹ́nìkan ká bá a mú kúrò lọ́rọ̀ wa ọmọ èèyàn german kankan olú ẹlẹ́dàá wa òun náà lọ́ba alágbára ọba tó tóbi ọba tó ga onígbéraga òun gan ló tó bá ma ìpìlẹ̀ rẹ tó ma báwo la ti ṣe ìpìlẹ̀ ṣẹ̀dá rẹ bóyá ọjà ronú ọjà wọ nídìí ìwà ilé ìtòsípò lè kó bọ ìwà tó lè padà sọ ọ́dọ̀ máa jahannam ìwà tí ò ní jẹ́ òṣòríire olùwà ni wọ́n lè kọ́dà kọ́lẹ̀ kọ́nà ẹ̀ẹ́nsán olùwà ni ó dájú pa ti ṣẹ̀dá ènìyàn tó lù wá ń sọ ń bí òun náà ni bàbá wa ádámù aleyhi salam báyìí làwọn olùmọ̀ báyìí làwọn olùmọ̀ báyìí làwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ni wọ́n sọ báyìí làwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà sọ wọ́n ní wa laqad khalaqnal insan ènìyàn tí olúwa ń sọ ń bì ní ádámù aleyhi salamu. wàláhì kò gíga ni ádámù ẹnìkan jẹ́yàn ṣáájú rẹ̀ bọ́ba ma lórí eléyìí wàláhì ò tó bàbá ńlá wa ni ádámù aleyhi sàlám olúwa ló sọ ló kọ ń ló fún lórúkọ ń pé ádám ìyẹn ńlá gidigidi ni torí pé ilẹ̀ ẹnìkan àkọ́kọ́ rí i pé èèyàn lélẹ́yìí níwájú àwọn Adam ni wọ́n kọ́kọ́ rí. Adamu aleyhi salam òun náà lèèyàn àkọ́kọ́ Allahu azza wa ìgbà tí ó ṣẹ̀dá ó jẹ́ kí ìṣẹ̀dá ó sojú àwọn màláìkà ẹ̀yin náà sì ti gbogbo ntẹ́nìkan bá ṣe níwájú Wa ni ló lè rọ̀ wá lọ́rùn láti ṣe bí rẹ̀ àwọn èèyàn sí èèyàn gan ọ̀pọ̀ nínú nǹkan tí wọ́n ṣe níwájú wa eléyìí tó ṣe pé tá a bá la fẹ́ sí wọn jẹ a lè rí wọn sí jẹ ọ̀rọ̀ lásán tẹ́ni tó ma ká sọ̀rọ̀ káyọ kò mọ òkun rẹ̀ sọ níwájú wa á gbọ́ á gbósùbà fún àwa gan kan sáárá sí i ìpè eléyìí mọ̀rọ̀ sọ ṣùgbọ́n tí wọ́n bá ní ká sọ kò dandan kárí sí jẹ. ẹnìkan fi gègé àrà yóò fi dára sáré ewéèwé yóò fi kọ nǹkan síbẹ̀ a sì rí báwo ló ti ṣe fi ń dára ṣùgbọ́n kò dandan tó bá ní káwa náà mú gègé ká ntọkọ káríru báwo wá làwọn nǹkan míì tó tún le jù bá ń lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọjọ́ tá a bá gungi kọ́là dé sánmà tá a bá fọmọ sẹ́nu ẹ̀kọ́sẹ́ tí ọ̀gá yìí tí ọba sahun sọ́mà tó ṣe pé gbogbo ti fún tẹ̀dọ́ ọsẹ́ tí wọ́n ń ṣe wọn ò gbé kápámá sí wọn ò máa ránṣẹ́ lọ́ba ń dákà lọ́ba ń dákọ̀ lásìkò ìgbà tí wọ́n fẹ́ dáwọ́lé iṣẹ́ kọ́ má bàa rí gbogbo ń dábàá fẹ́ ṣe láti pìlẹ̀ dópin ó ń sojú ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n kìí ṣe jọ́tọ́ bẹ̀rẹ̀ sí ní kọ́sẹ̀ ni ọ̀dà ṣẹ̀ mà ìbẹ́yìn náà máa wà gbogbo ń tà mà láyé kò sí kàtà lè sọ pọ́jọ́ náà lẹ́ mà èyí tá a mà lọ́jọ́ náà ẹsẹ̀kẹsẹ̀ kọ́ la mà à ń bọ̀ síbọ̀ sí afẹ́ ṣẹ̀dá. ibi tẹ́ ti mọ̀ kó lu ẹlẹ́dàá wa lánìí ọ̀dà ádámù aleyhi sàlám ìpilẹ̀ṣẹ̀ dáàrẹ̀ ó sojú àwọn màláíkà àwọn màláíkà gan aránkún lọ mú àmà wá èyí tó ń fi ṣe ìpilẹ̀ṣẹ̀ dá bàbá ńlá wa ádámù aleyhi sàlám láti lẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n mú àmà fi lé wọn lọ́wọ́ kó máa pàṣẹ. ẹ̀yà orí báyìí báyìí báyìí ẹ̀yà ojú sínú orí ẹ̀yà imú sí ara orí ẹ̀yà ètè sára orí ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan ọbẹ̀ lókè ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan ọbẹ̀ ńsàlẹ̀ ẹ̀yà ẹnu sísàlẹ̀ rẹ̀ ẹ̀yà etí sídètí ẹ̀yà ọrùn kó so orí papọ̀ máyà mára yòókù Allah ó ṣe bẹ́ẹ̀ olú ẹlẹ́dàá wa ó ṣẹ̀dá bàbá ńlá wa Ádámù aleyhi salam pẹ́ lọ́wọ́ rẹ̀ náà lÓlúwa fi ń sọ fún Iblis ma mana'aka an tasjuda lima khalaqtu biyaday kí ló mú ọ má forí kalẹ̀ fún nǹkan tí mo fọwọ́ mi méjèèjì ṣẹ̀dá. Allahu akbar eléyìí tún jẹ́ àgbéga ńlá mi fún Ádámù aleyhi salam owó alápọ̀nlé owó tó ga jù ọwọ́ tó ga tó gbangban tí olúwa wa ẹlẹ́dàá wa lọ́lọ́wà fi dá bàbá ńlá wa ádámù aleyhi sàlám tààrà allahu akbar apọ́nlé ńlá tún lélẹ́yìí fún bàbá ńlá wa ádámù aleyhi sàlám. wọ́n ṣẹ̀dá ádámù wọ́n ya gbogbo àwòrán ara rẹ̀ ádámù wa ń bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ fúngbà pípẹ́ bọ́rọ̀ gidi nínú àmà. No àmà kì í rúra padà àmà kì í sì sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àmà kì í gbọ́rọ̀ iná la nabi sallallahu alayhi wa sallam sọ pé inni la rasulullah wa khatamun nabiyyin mo búra pé mi ìránṣẹ́ allah ni mo jẹ́ òpin àwọn ànábì wa inna adama lamunjandalun fi qinatihi láti ìgbà tí adama ti ń bẹ́ńlẹ̀ bọ̀rọ̀ gidi lámà. ni mo ti je ìránṣẹ́ Allah ni mo ti jókòó àwọn ànábì ìwọ náà nìwọ náà ọmọ bàbá rẹ ni ọ ọmọ àlù rẹ ni ọ ẹni sì jẹ́ láyé ló ti ní àtìgbà tí Adam tuntun ń bọ̀rọ̀ gidi lámà torólúwa ti kọ gbogbo ní ọ̀sẹ̀ ṣáájú kó tó dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje àti gbogbo ẹ̀dá pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún fifty thousand years. sọ̀wọ́n ti ń jẹ́wọ́ láì jẹ́ kó tí wà. Àdámù aleyhi sàlám ṣíṣe àkójọpọ̀ ṣíṣẹ̀dá rẹ̀ tó sojú àwọn màláìkà yìí kìí ṣe ń tó lè fún màláìkà náà láǹfààní àti pé ókè a ti gẹ́ẹ̀tì ẹ̀ àwa náà máa dá tiwa lọ́la. ìṣẹ̀dá kọjá bẹ́ẹ̀ torí ẹ̀ ni. tó bá bí ọ kí ló dé tó fi jẹ́ pé Allahu ni wọ́n ń sìn sọ fún wa pé torí pò lọ́sẹ̀ dá gbogbo nǹkan. laysa kamithlihi shay kò sí nǹkan kan tó dàbí rẹ̀ abẹ́yìn gbọ́ ni kí nǹkan kan mi yàtọ̀ sí Allahu a máa dẹ́dà. am khuliqu min ghayri shay'in am humul khaliqun ṣé òfo òfo lásán lásán ló dá yín abẹ́yìn lẹ dára yín. am khuliqu min ghayri shay'in nígbà tó sọ pé everything is the handwork of the nature nature yìí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ta ló dá nature asán lásán tó ń lọ dá yín am humul khaliqun abẹ́yìn gan lẹ dá gbogbo nǹkan ẹ̀yin lẹ dára yín am khalaqa as-samawati wal-ard abẹ́yìn lẹ dá wọn sọ́mà méjèèjì àti ilẹ̀ méjèèjì ni bal la yuqinun ẹ̀ lámàdájú. ọ̀ràn ńlá nù tá a fi ta gbogbo ẹnikẹ́ni gbogbo nǹkan láyà nígbà tó sọ pé kí wọ́n máa sìn ọ́ lẹ́yìn Allah kí ni nǹkan tí wọ́n dá ẹ̀sìn tẹ́ dá nínú sọ́mà àti hàn wá ká lè tàtàrà rẹ̀ mọ̀ pé alágbára lè ṣe lẹ́yìn náà aníkàpá lógo ìlẹ̀yìn náà ẹni tí ó dá nǹkan kan tó ṣe pé dídá la dá òun náà wàá sábàyà kàǹkà ó jókòó kalẹ̀ níwájú àwọn òpònú dídìrín ó ní wọ́n máa forí balẹ̀ fún un kódà nǹkan kan gbogbo nǹkan tí ń bẹ lára rẹ̀ dídá la ìdínú tó fi jẹ́ pé àyà rẹ gbọ́dọ̀ balẹ̀ ìwà mùsùlùmí inú rẹ gbọ́dọ̀ máa dùn ìwà mùsùlùmí nítorí kò sí nǹkan mí yàtọ̀ sí Allah Allahu ló dá wa Allahu khaliqu kulli shay Allahu ló ṣẹ̀dá gbogbo nǹkan Olúwa Ẹlẹ́dàá wa iná la sọ pé òfin ṣíṣe nǹkan níwájú ẹnìkan kìí ṣe dandan kó mẹ́nìkan lágbára láti ṣerú ẹ̀. iwájú àwọn màláìkà lọ́lúwa ti ń ṣẹ̀dá Adam àmọ́ olúwa ọ̀bẹ nìkan nù wá olúwa ga o olúwa ga àwa ọpọlọ wa kúrú ọpọlọ wa kúrú ìwọ ní ìsìn wọn ló gbéra rẹ tàfẹ́ nìkan látàrí pé òun ní ẹni tó o bá kú o lè fara pamọ́ fún àìgbára pamọ́ fúnru wọn. yóò rí òhò rẹ bọ́ bá kú àbùrọ̀ gbára pamọ́ fún ọwọ́ tó àṣírí ara rẹ láti alifu dé ya sọmọ kí lọ́la ìjọba ti ń tàn síra yín tí gbólóhùn aṣọ bá ṣẹlẹ̀ kí ni ó fi bọ́ gbogbo àṣírí rẹ tó kó fún náà ni torí pé àwa kọ́ máa gbẹ̀yìn ọ̀rọ̀ báwo ni ó ṣe rí ìmọ̀ àwa kúrú ẹ bá mi wò ó wò tó bá ṣe pé Allah ló ti pé èmi lẹ́lẹ́dàá gbogbo nǹkan ta ni mo pa láṣẹ nínú àwọn ẹ̀dá mi tí ó láti tẹ̀ láṣẹ mi tí ò ní sọrí ibú bíi Iblis sẹ́mi pé ọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ yọ rọrùn lọ́dọ̀ olúwa láti sọ pé wà Jibril ọ̀yà wọ́n gbá bímú wọ́n Mikael sọ bí pọ̀ àìwọ́ Israfilu mú eléyìí kọ́ lẹ́ẹ̀ma abẹ́ẹ̀kọ́ ni àhà ṣé ẹ mọ̀ pé lẹ́yìn tá a ti wá ṣẹ̀dá ádámà tán gẹ́gẹ́ bí ẹ̀dá tó lu adá tí ì bá ṣe kí màláìkà tó ń jẹ́ torí pé màláìkà la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọn kì í ṣe Allah lórí àṣẹ tó bá fi pa wọn ní tó bá fi pa wọn láṣẹ ni wọn máa ṣe tó bá ké bí àwọn èèyàn ni kí ni ó bá nígbà tí Allah bá sọ pé Allahu khaliqu kulli shay'. Allahu ló dá gbogbo nǹkan sẹ́wọ̀n kí àwọn náà lè sọ pé ya Rabbana ádámù àbọ̀ fọ́ọ̀kùn o bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rí sọ náà rọ̀ pé kí ni táwọn òòṣà yín àwọn òòṣà jákujáku àwọn òòṣà kúgbékúgbé ìbẹ̀rẹ̀ òṣì eléyìí tá à ń kó ká kí làwọn ṣe nínú ṣẹ̀dá wa nídèjì wá rí gọ́ọ̀mù tí wọ́n fi lẹ́ẹ̀ma lọ́jọ́ pé àwọn òsáyìn lọ́wọ́ agọ́ọ̀mù wa. sẹ́wọ̀n kíta náà bá wá gọọmù wa wọ́n lẹnu ọ̀rọ̀ pé ah, ẹ dákun ẹ fà wá náà lẹ́tọ́ wa gọ́ọ̀mù tẹ̀ ń fi lẹ́ wọn wá. Allahu tó bá ṣe pé èérí inú iná ni wọ́n ṣẹ̀dá wa lólu ẹlẹ́dàá wa kó sínú ọwọ́ ajẹ́ pé àwọn òòṣà kúgbẹ́kúgbẹ́ ìbẹ̀rẹ̀ òṣì yín àwọn ni wọ́n wọ èrí sínú etí tó pé èrí tá a fẹ́ yọ dànù ni wọ́n sọ pé àwa náà ti kàn. torí ẹ ẹnìkan ọba Allah lọ́wọ́ nínú ṣíṣẹ̀dá àwọn ẹ̀dá tọ́dá. dá ẹnìkan kọba lọ́wọ́ nínú ṣẹ̀dá ẹnìkan ọwọ́ àṣẹlẹ lẹ́tọ̀ọ́ sí káwọn ẹ̀dá yìí ọmọ jọ́sìn fún náà pẹ̀lú Allah kò lè ṣèṣe torí ẹ olú ẹlẹ́dàá wa nígbà tí ń ṣe ìṣẹ̀dá kò pé kẹ́dàá kan ràn lọ́wọ́ kò pé kẹ́dàá kan bò mú gbálẹ́gbẹ̀ẹ́ kí gbọ́ ọmọ bá ya kí gbọ́ ọmọ bá ṣubú fọ́dànù olúwa lọ́dá ṣẹ̀dá wa ìdí ni ọ̀nbẹ́nu ọgbọ́n òye àti làákàyè tí wọn náà bá ti wà nípò aṣíwájú tó wà nípò ẹni tó ṣe pé. àwọn èèyàn ń tẹ̀lé máa gbìyànjú láti ṣe ọ̀pọ̀lọpọ̀ fúnra ti wà ń kó pé áá ìwọ ò lè ṣe nǹkan báyìí fún mi ìwọ ò lè bá ń gbé nǹkan báyìí á ìwọ ò lè bá ń nú nǹkan báyìí aláǹfààní pé ń tẹ̀lé mi gbogbo gbà wọ́n máa gbẹ́rù rẹ̀ níbi ó ti gbé wúwo jù mẹ́jọ wọ́n sọ ọ́ di jẹ̀m̀bẹ́ẹ̀tẹ̀ tó ní lè já nǹkan kan sínú ìgbésí ayé rẹ̀ tó o bá ti rá àwọn ọmọ lẹ́yìn ẹ̀ o ti ń kú lọ́nu díẹ̀díẹ̀ àmọ́ nǹkan tí wọn náà ń dá sí fúnra rẹ yóò ti darapọ̀ mọ́ àlàáfíà rẹ péńjọ́ tó bá ti ṣe àláfíà rẹ ọ̀fẹ́ ti ṣe àfíà àmọ́ níjọ́ náà bá ti mà wípé ò lè dá sí láì rá wọn kí ni wọ́n ṣe ìwọ kan alára kí ló ṣe àwọn torí ẹ̀ máa dáṣẹ̀ rẹ̀ sí i tó bá kọ mẹ́nu sẹ́tán láwọn fẹ́ ràn ọ lọ mọ́kọ̀ gẹ́gẹ́ bí èèyàn tí wọ́n jẹ́ ṣùgbọ́n má fi kọ́ra gbogbo wa pé ẹ pé lágbájá ẹ pé tamẹ́dọ́wà ẹ pé dóòlà wa ọ̀yá ẹ kò mọ́sẹ́tọ́ yẹ kẹ́ bá ń ṣe mm, mm, mm, àti kù àti kù má fẹ́ lómi ìṣera rẹ̀ olú ẹlẹ́dàá lọ dá yẹn o olóṣì dá gbogbo nǹkan tẹ́wáá rí gbogbo àwọn ẹ̀dá hàn tólú ada gbogbo wọn ní nǹkan tí ìyàlẹ́nu pọ̀ lára wọn gbogbo wọn ní ìṣẹ̀dá wọn lọ́kàrà bàtà lọ́hẹrẹ bẹ́ńtẹ́ lọ́bàbàrà ṣùgbọ́n ìṣẹ̀dá èèyàn ju gbogbo ẹ̀ lọ. àti bá ṣe wáyé náà lọ olúwa wa fi wá ó gbé wa lékè gbogbo àwọn ẹ̀dá yòókù ó fi wá jọ̀gà àti bá ṣe wáyé lọ ẹ wo àyípadà kí ọmọ èèyàn tó kó balẹ̀ ẹ wo dáadáadáadáa tọmọ èèyàn rí ṣe nínú lẹ̀ gbogbo àwọn ẹ̀dá yòókù tẹ rí náà àlòmọ̀ kan bíi tiwa làwọn náà àlòmọ̀ kan tọ́dájú gédégbé bíi tiwa làwọn náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tá a bá lọ sí ibùgbé tiwọn náà lókè pẹ̀ tá a lọ síbi táwọn náà ti ń fọlá. lábẹ́ sánmà ẹ rí i pé ṣẹtẹ́nà máa bẹ iná tẹ́rọ àwọ̀ sọ̀rọ̀ yìá ní ti ń bẹ láàrin ìràwọ̀ àti ìpẹ́ ó dínà púpọ̀. ibo èèyàn wà láyé tí àyípadà ọba bẹ̀. lóòótọ́ ẹyẹ tẹ bá wà lóma tiwọn náà àwọn náà ń ṣe báwo lẹyẹ ṣe ń gbé àwọn agi àti igi àti igi láti fi kan ó ń gbé wá agi kan àwọn agi tẹ́rẹ́ igi tẹ́rẹ́ igi tẹ́rẹ́ yóò sì wá gbé wọn yóò fi wá kọ́ ìtẹ́ lọ́nà tó yani lẹ́nu ẹyẹ àwọn ọmọ pé ẹyẹ lásán àkọ lásán nítorí pé olúwa ẹlẹ́dàá wa bó ti ṣe dáhùn náà àlùmọ̀ọ́ká ni fúnra talọkọ ìkan tí kan fi malé talẹni tó kọ àwọn ìrà tí wọn fi mọ òkìtì talẹni náà tọkọ kìnìún tí kìnìún fi ń kọ́lé sábẹ́ lẹ̀ talẹni náà tọkọ kìnìún pé ìyẹn á mú bìkan tí ó jẹlẹ̀ tiẹ̀ ni sẹ́nìkan gbọ́dọ̀ bá sorogún bẹ́ẹ̀ talẹni náà tọkọ mẹran tá a bí ní ìsìn ní ìsìn kó náà máa ké mẹ́ẹ̀ mẹ́ẹ̀ mẹ́ẹ̀ lọ́ba rí kí wọ́n gbé yẹ̀wò mọ́ ń lọ́wọ́ òun rí ibi tóun ó ti fọyàn. àwọn ẹranko nínú gbó nígbà tí ẹ̀fọn bímá bó ṣe ń bímá tàbí bímá ní kìnìún abidjan kan jálu agbo wọn tí ń wẹ́ran tí wọ́n pàjẹ́ talẹni tọkọ ẹfọn tá a bí tó ti jùsẹ́jù àyà lọ ìpèrè là á sá àá sá sálà fẹ́mi ẹni ni. kò tí ì gba ayé rí atẹ́gùn sẹ̀sẹ̀ ń fẹ́ sí la ni. talọ́kọ Allahu Rabbul Alamin ṣùgbọ́n ètò ló wa fi mọ́ mi yàn ọ́ pọ̀ jù allamal insana ma lam ya'lam. wa kana fadlullahi alayka 'azima وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قلوا أقومي يعني انتمي يعني tí ọmọ olúwa tí wọn kọ anabi sallallahu alaihi wasallam ní níta anabi ọmọ olúwa wa ní àjùlọ òun lórí ọmọ èèyàn ó tóbi. tẹ bá wo gbogbo àwọn àlòmọ gbogbo yun kò sí ìtọ́dàbí àlòmọ ọmọ èèyàn tó bá wo àwùjọ tiwa náà ìlọsíwájú tó wà fún aláfíríkà ó pọ̀ bó tilẹ̀ jẹ́ kó kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ táwọn míì bàbá ti rìn síwájú tó ń tẹ̀síwájú ni wọ́n gan alára lọ́gbọ̀tà rẹ̀ ń ṣe Allahu Akbar Allahu Akbar èèyàn náà ló fún ni gbogbo eléyìí ṣe bẹ́ẹ̀ nípa ká túnlẹ̀ wàá débò mi ò ní fẹ́ padà sílé yín mọ́ ṣe ibi ti da ọtẹ mi lọ́rùn ẹ̀jẹ̀ máa gbé wọn ò jọ pọ́n wọ́ àmọ́ wọ́n bó ṣe ń rí lóde káì bó la àlùjáná ó ti rí àlùjáná ó ti gà jù èèyàn náà ló lu wá fún gbogbo eléyìí mọ́ olú ẹlẹ́dàá wa tí ẹ bá wá gbọ́n àmà nítorí wàá fún mi àmọ́ ó ti pọ̀ jù bó tilẹ̀ jẹ́ pé wa ma utitum minal ilmi illa qalila gbogbo nítorí wàá fún àmà nù màná kékeré ni ṣùgbọ́n nítorí wàá fún àmà pọ̀ bẹ́ẹ̀ ni tá a bá wò sí tí ò fún wa mọ̀ ó kéré àmì ètò fún wa mọ̀ náà ọ̀pọ̀ ó yẹ ká máa dúpẹ́ fún Allah kò sí abala tó ti wò tí olúwa ò jẹ́ kó sóore ńlá fún mi yàn nípa àmà gbogbo mọ̀kọ́mọ̀ mọ̀kọ́mọ̀ nítorí ọmọ bíntì ni wàláhì wàláhì gbogbo bí téèyàn bá kọ́ láyé téèyàn bá dé yàrá àkówèé sí. Si tí wọ́n kóró ìwé ẹ̀kọ́ tó kọ́ ń sí tó la ṣe Allahu akbar ìmàn kankan ìmàn kankan bó ṣe máa wí nù. àwọn èèyàn bíi tiẹ̀ ní táwọn ti mà ṣáájú rẹ nínú màtọ́ ọlọ́kọ́ yìí ọ̀pọ̀ kọjá ń tọ́ ọmọ láì ìgbà wọn ò fi ilẹ̀ ń kí ni wọ́n rí fi kún yàtọ̀ sí fìtínà bìlíìsì allahu akbar gbogbo mani àfitọ́ ọba sì débi tán kówé rẹ̀ sí lórí pé a ah, à ń gbìyànjú ni àmà a àmà nǹkankan kó ló ọjà àmà nǹkan ni allahu ló ṣe gbogbo ọlá ìfọmìyàn ó fọmìyàn lówó gbogbo bí wọn bá ṣe ń ṣe ike mo lówó mo lówó. wọn náà ò ní sáláìmà pé gbogbo owó tó ló ní chẹ́ńjì lásán ni lẹ́gbẹ̀ẹ́ owó ẹlòmíì. nàtọ́bá ní mo ní five hundred million five hundred million kí sọmadé owó kódà kọjá náírà kí sọmadé owó rárá rárá owó ò ṣe fojú di lọ́ba sì jókòó lọ́dọ̀ ẹnìkan nínú Ramadan yìí. lọ́ba ní sọ̀rọ̀ owó tí mo transfer sí yín wọ́n láwọn rí ta èèlò seven hundred million mo ní kí a fi ra ráìsì àtàgbàdo kẹ́ pin fáwọn aráàlú ah! <laughs> ìwọ sì ní five hundred million ló tún ṣèṣe pé ah, ibi táwa lówó dé ńlẹ̀ yìí ń bọ́ mẹ́ owó tó ju owó rẹ lọ́wọ́ ni wọ́n fi ra ráìsì àtàgbàdo kún ọ̀pìn ẹni tó wá mú seven hundred million jama ntí ń bẹ́lẹ̀ ó kí àbí òkí à ó kí kọjá àbí kí á fò. tó bẹ́ẹ̀ ló ló asọ́lá fáwọn èèyàn lórí sèrèsì lórí sèrèsì. tí wọ́n máa ń sọ pé à ẹ bọ̀wọ̀ fún mi ẹ fọwọ́ mi wọ̀ mi ipò ọlá tí mo wà ẹ fẹ́ fi pọ́n mi lé ọgbà ni mí lórí kọ́ bá tọ́jọ́ o bíi àwọn mẹ̀kúnnù lásán lọ́jọ́ lẹ́gbẹ̀ẹ́ ọba mi wàláhì bíi mẹ̀kúnnù lásán lọ́jọ́ lẹ́gbẹ̀ẹ́ ọba mi torí pé gbogbo ń tán fún wa ó kéré sí ń tán fẹ́ lòmí olùwà sàpọ̀nlé ọmọ èèyàn gán-an olùwà mú máa rìn lókè pẹ̀ àwọn náà ní tún la òkun já àwọn náà ní tún lọ lójú sámà. الله أكبر ولقد خلقنا الإنسان أدتك السدينة آدم عليه السلام من سلالة من طين لا ترى èyí tá a yọ tọ́ mọ́ kan gá nínú àmà tatara rẹ̀ láti ṣẹ̀dá Adam sòlálà tẹ́ bá mú àmà eléyìí tó mi ń bẹ lára rẹ̀ ẹ wá fi sọ́wọ́ ẹ wá fún ọwọ́ yín ẹ fún máa ma ẹ dì ní kùkù kí ni a máa ṣẹlẹ̀ tó mi ń bẹ lára rẹ yọ bẹ̀rẹ̀ sí yọ lára àwọn àlàfo tí ń bẹ láàrin àwọn ọmọ àkáyín èyí tí ń yọ lára àlàfo wọn ni ń pè ní sòláàlà látàrí ìtọ́ mọ́kàngá nínú àmà láti ṣẹ̀dọ́ ọmọ èèyàn ẹ mọ̀ pé èèyàn la wá. èèyàn ni bàbá ńlá wa Ádámù aleyhi salam ṣùgbọ́n ìyàtọ̀ kan bẹ láàrin àwa àti bàbá ńlá wa nípa tí wọ́n fi pilẹ̀ ṣẹ̀dá àti bàbá ńlá wa lóòótọ́ àmà iná lolúwa fi ṣe bàbá wa ẹni tó jẹ́ ṣùgbọ́n àwa omi gbọ́lọ́gbọ́lọ́ ni wọ́n fi pilẹ̀ tiwa torí ẹ̀ làwọn olùmọ̀ nípa làwọn fi sọ pé al-insanu níbí al-alif wal-lam lil-ahd adh-dhihni ọwọ́ àfẹnitá ti máa ní èèyàn àkọ́kọ́ Adam aleyhi salam tóró ni wọ́n dá látara àmà ìṣẹ̀dá rẹ̀ látara àmà nǹkan ìyanu ni nǹkan ìyanu ni torí pé ẹlẹ́dàá wa tó fẹ́ kí nǹkan ṣe yọkàn pàṣẹ ni ṣùgbọ́n wù dípò wọ́n ṣẹ̀dá rẹ̀ látara àmà. min sulalatin min tin ilẹ̀ lolúwa dá àmà sí kọ̀dá àmà sí sámà ilẹ̀ lolúwa dé pẹ̀ sí kọ̀dé pẹ̀ sí sámà ló ti pa àwọn màláíkà rẹ̀ alápọ̀nlé láṣẹ wọn lọ bọ̀ máma wá. Allahumma lè pé ká máa wà kó sì máa bọ̀ ṣùgbọ́n tó bá wù ní máa ṣe fa'alun lima yuri. tọ́ eléyìí jẹ́ ti ádámù aleyhi sàlám kò séèyàn méjì bẹ́ẹ̀ tá a ṣẹ̀dá látara àmà. ìyálà wa Hawa aleyhi sàlám a òun ni látàrí egun ẹ̀fọn ti baba ńlá wa ádámù aleyhi sàlám torí pé ńgbà tí Adam tá a ṣẹ̀dá rẹ̀ tá a fi sálẹ̀ jánà ojú ń ro ojú ń ro bàbá ńlá wa torí pé gbogbo bíkíbi tó bá wà láyé tọ́ rẹ ni fojú jọ ojú ọmọ arúọ ibẹ̀ ò ní fẹ́ bọ́ ọ láàmú àmọ́ tó bá ti rẹ́ni tó fojú jọ tẹ́ jẹ́ nǹkan kan náà gbẹ́kẹ̀rù ti ń ṣe ọ́n náà irun tó ń fẹ́ ló náà ń fẹ́ ó rí i pé ìdààmú rẹ̀ ó dínkù àkàràmọ̀kùmọ̀lá tó bá mú yàn lọ́daràn tó bá tì má lé àtìmálé tó bá tì má tó bá jẹ́ pé àárín àwọn ọ̀daràn bíi tiẹ̀ ni wọ́n bá tì má ó sẹ́pẹ́rẹ́ kò burú bí kí wọ́n lọ tì má àtìmálé tí ò ti ní rẹ́ nìkan jura rẹ̀ lọ àlékún ìyà ń bẹ nù àtìmálé tọ́daràn nìkan máa dá wà tí ò ní rẹ́ nìkan jura rẹ̀ lọ ògiri rẹ̀ orígun ògiri rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin díẹ̀ ni ló fi tayọ gíga kun rẹ̀ tẹ́gbẹ́ bá yí síbi ògiri ni tó bá yí sàn ògiri ni tó bá wọ́n bí ògiri tó papọ̀ mọ́lẹ́kùn ni lẹ́kùn kọ̀wá lálàfo tó yẹ ti lè wọlé dèkòdèkò pé yóò lè yọjú wò ta pé sẹ́yìn àti kúkú láyé bàbá ńlá yà lélẹ̀ torí ẹ̀ tó máa mú ọ̀daràn tó sì má lé tó wá fi sáàrin àwọn ọ̀daràn bíi tiẹ̀ sẹ́mi kó àwọn náà ní kíkà àbọ̀ wọ́n kọ́ lù tẹ́rùn tí wọ́n sọ pé eléyìí ni jìjì eléyìí ni mìkọ̀kọ̀ eléyìí ni brambra sọ̀jẹ̀jẹ̀ mìkọ̀kọ́ brambra wọ́n lù ọ́ kọ̀kọ́ fẹ́ pa náà wọ́n máa ti síra wọn ètò gbé lẹ́sẹ̀ ètò gbé ńpa ètò fún karate wọ́n ti wá lù dẹ̀ tó bá ti wá di àtọ́jú rẹ̀ malé lọ́dà bí akọ̀kọ̀ tuntun ní tẹ́ mú ọ̀dọ̀ akọ̀kọ̀ tó ti wà ń lé tẹ́lẹ̀ táwọn abó wà ń bẹ̀ tí wọ́n wọ́n fẹ́ àlàáfíà wọn ìpàdé ara wọn wọ́n kọ́ lù dẹ̀ tó ń ti jẹ yọ padà má la wọ́n tún padà dọ̀rẹ́ wọ́n lè sọ náà ní karama tó àwọn jìjì ní kókó mbàmbrá wọ́n wá sọ ní màmá tó oná bá dọ̀kan nu wa oná ọbẹ̀ nu ẹni tó máa fìyà jẹ àwọn tó bá tún tẹ̀sẹ̀ dì. àmọ́ wọ́n nìkan ni tó ìyàtọ̀ wa ń bẹ kọjá ọkọjá sísọ. Ádámù alayhi salam àwọn òsílẹ̀ wọn àlìjẹ́nà wọn wà sẹ́yìn ọmọ pé tí ilé bá jẹ́ lè kẹ́ tọ́jẹ́ lè gbádùn àmọ́tẹ́ wá wọ̀ tó tẹ̀ wò tẹ̀ wo wá tó tẹ̀ wẹ̀yìn tẹ̀ rẹ́ nìkankan bí ilé ìyá ní ọjọ́ sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ à ní ìsìngbà tí o bá sọ pé aláyà ló lè gbélé ńlá aláyà tó lè gbélé ńlá wọn ọ̀yàn aláyà tó lè aláyà tó ọ̀daràn ló lè dá gbélé ńlá torí tí ọba jọ dájú ọ̀daràn ìwọ nìkan ládùúrú lé ńlá yìí yóò sọ bí kò tiẹ̀ jẹ́ pé ìyàwó ń bẹ pẹ̀lú èèyàn bí tàbí ẹ̀kọ́ bí kò jẹ́ pé èèyàn ráwọn èèyàn táti ẹ̀jọ́ máa sọ̀rọ̀ fún ìwọ nìkan lọ wà ń lè wọn alálàyà ló lè gbélé ńlá ìyà àdẹ́mu alayhi salam kò sí ìyà lálùjẹ̀nà kò sébi lálùjẹ̀nà kò sóòrùn kò sóoru lálùjẹ̀nà kò sótútù lálùjẹ̀nà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó nìkan ló wà bẹ̀ ọ̀fẹ́ máa sùn ó sùn ó jí lọ́ba kan fóbìnrin lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bóòlù àti ṣẹ̀dá òun láàrin eegun ẹ̀fọn àyà eegun tí ń bẹ ń gbà yà wá báyìí bẹ́ẹ̀ rí téèyàn rí ẹ̀rí tẹran àgùntàn rí ẹ̀sì rí tewúrẹ́ rí bẹ́ẹ̀ ni ẹ̀rí tadìẹ rí adìẹ náà ní eegun yún kéé náà kì í nà kọ́tọ́ iṣẹ́ ni iṣẹ́ ni ibi tó ti wá máa ṣẹ́jù lágbọ̀n òkè rẹ̀ ibi òkè tó ti ṣẹ́jù lolúwa ti mú un tó fi ṣẹ̀dá ìyá ńlá wa Hawa wa aleyhi salam èyí tó túmọ̀ sí pé obìnrin ò lè dàbí ọkùnrin obìnrin ò lè dàbí ọkùnrin ó lè na obìnrin kọ́ nà yẹn ni pé o lè kọ́ fẹ́ tún obìnrin ṣe kó dúró dọ́gba bó ti ṣe ń fẹ́ lílọ rẹ̀ náà ni ọmọ àwà orí lílọ ló fi máa bá gbé orí lílọ ló fi máa jẹ gbádùn ẹ̀ orí lílọ ló fi máa ṣàfaradà torí bọ́ ọba lọ fẹ́ tún ṣe ọfẹ́ kó náà nà kọ́tọ́ ọ padà sẹ́ni bẹ́ẹ̀ lànà bìí wí sísẹ́ rẹ̀ òní kíkọ rẹ̀ ọ kọ́ lẹ̀ tó bá ní kí yọ ọ̀dà ọ̀yọ́ ńná tọ̀hún ọ̀dà ayọ́sọ̀nù ìyàwó wo ni ó gbọ́dọ̀ rẹ̀ kó sí. ìwà àwọn obìnrin bákan náà torí pé nítorí fi ṣẹ̀dá wọn tìyá ńlá wa ń bẹ lára kálukú. gbàtí ádámù wa tó tají tó rí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ta lélẹ́yìí àwọn mọ̀lẹ́kà ń bi léèrè olúwa ti kọ́ ọ ní hawa bá a tún ṣe gbó kọ̀ọ̀yà ńlá látẹnu bàbá ńlá nù. kí ni sẹ́ẹ̀rẹ̀ ọ wà fún kọ́ máa bá nájú ni ìdíyàwó wà fún un kọ́ máa bá ọ nájú ọwọ́ wọlé tà ìwọlé o tilẹ̀kùn yàrá mẹ́rin ìyàwó wa ń kalẹ̀kùn sí sàlámù àlékún tó bá túbọ̀ sàlámù àlékún bẹ̀ máa fọ ẹnu ẹ̀ àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹni tó ẹni yóò máa bá ọ nájú yóò máa bá ọ pa áyún kó o fi ní dára rẹ rí àìmọye nǹkan ní í ṣe wá láyé ìyàwó rẹ ọba àgọ kọba àgọ kọ yóò pònú tọ́ ẹ pé tó ń ta bọ́ rẹ ń ọ̀dọ́ rẹ ló ti rójú tùtùntùn sí ọ tó bá yanu tó bá sọ̀rọ̀ bá sọ Allahu Akbar ah n ti sọ mi ti kó mbẹ́ nítorí yẹ kí n ṣe gan ló ti sọ̀n kọ́ mọ́ àníyàwó torí ẹ̀yàwó wà fún kẹ́ máa bá a nájú ni. ẹjọ́ máa gbé ẹjọ́ máa nájú ìdààmú tiẹ̀ ti di tiẹ̀ ìdààmú tiẹ̀ náà di tiẹ̀ náà máa bá wójútu sọ̀rọ̀ rẹ. òun náà máa bá wójútu sí wàhálà rẹ̀ torí rẹ nǹkan sí nígbà tó tó fẹ́yàwó tó adádúró dáńfó ń sìn òun fi ara ló ń ṣe ara ló ń ṣe dàgbà dànù. kasi ń wí lójoojúmọ́ ọ̀tàkù wọn lé olótùkù díẹ̀ olótùkù díẹ̀ inú òkù díẹ̀ òkù díẹ̀ à ń gbé mi lọ sàárì àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọkọ̀ láti fẹ́ yàwó ìwọ náà lára wọn ni wọ́n fẹ́ ọ ń soge ẹ̀bí ẹ̀kọ́ ń gbòòwòrà rẹ̀ nu díngí torí kójú rẹ̀ sì ń dán ojú ń bọ̀ torí ẹ baba ńlá wa aleyhi sẹlẹm kọ pẹ́ kó jìnnà tólú àṣẹdá rẹ̀ lọ́dá yàwó bẹ́ẹ̀ náà nìwọ náà ọ̀nkọ́lé ọ̀fẹ́ yàwó tani ọ̀bọ̀ gbé bẹ̀ ọ̀rọ̀ amátò kò níyàwó ta lọ́ọ́ máa fi gbé ọ̀ngbọ́wọ́ oṣù ò níyàwó ó lè lọ dín ẹyin mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ẹ̀kan náà bàbá níyàwó yàwó fi ọ pé méjì ti tó <laughs> ọmọ òkú bá ṣe pọ̀ sí tó kì sí bẹ́ẹ̀ lèyìn ó ṣe kì láyà nǹkan kì láyà lásán kò síyàwó ó lè ra agolo bọ́ǹbìtà kan ìlú ìtàntà lẹ́gbẹ̀rún mẹ́jọ kó mú tán láàrin pópó tí lẹ́ẹ̀mẹ́ta ẹ̀rí kan bẹ́ẹ̀ bọ́bá níyàwó àwọn ọkọ̀ lówó ná òní máa nánà kúnà akaramakumala tí ètí ojú lítà méjì lọ ọ̀dàgolo mílíkì márùn sí ìnákùnà ti wọ́ bẹ̀ àbí ọ̀wọ́ bẹ̀ ó ti wọ́ bẹ́ẹ̀ ọwọ́ ní àyà ń rìn ọ́ kò sí ní rìn ọ́ olóògùn ekolo olóògùn rìndọ̀ oúnjẹ kolo ta lọ fẹ́ tiẹ̀ sí tiẹ̀ jọ náà rí gbogbo àwọn ànábì lọ fẹ́ yà wò ta ni wọ́n fẹ́ fi tiẹ̀ jọ. ẹni tó lóore jù nínú wa ó níyàwó pọ̀ jù wa Muhammad sallallahu aliyu gbogbo nǹkan yóò tún máa pé súnà súnà fẹ́yàwó súnà ni. torí rẹ̀ ìyá ńlá wa aleyhi salam olúwa dá fún bàbá ńlá wa látàrí egun ẹ̀fọn àyà. thumma ja'alnahu nutfa lẹ́yìn tí Adam àwa sọ ìmọ̀ àṣẹdọ́mìyàn lẹ́yìn tìyàwó rẹ̀ Hawwa tá a tún dá látara ẹ̀ fún àyà tiẹ̀ àwa sọ ìṣẹ̀dọ́ mi èèyàn sára ń tá a ma sára omi gbọ́lọ́gbọ́lọ́ nùtọ́fà àtọ̀ àtọ̀ tọkùnrin ń tọ̀ òǹlọ́lúwa ń tọ́ka sí ń bí nítorí pé tí o bá sátọ̀ ọkùnrin ọmọ ò ní obìnrin náà nípa ti ń kó ṣùgbọ́n kì í sàtọ̀ ní tiẹ̀ tiẹ̀ wọ́n ń pè ní bọ́ ẹyin ẹyin ní tóbìnrin àtọ́ntọkùnrin àmọ́ ẹyin kò lè dádọ́ ma láì sàtọ̀ ẹyin kò lè dádọ́ ma láì sẹ́yìn àtọ̀ ò lè dádọ́ ma à ń bùkátà akọ. àtàbó kọ́mọ tó wà àwa wíjẹ́ ẹni kọkùnrin ọmọ fi ọkùnrin ẹni kóbìnrin ọmọ fi obìnrin àwọn géè ẹni kó wọn máa ṣe homosexual ẹ̀ka fẹ́ báyé jẹ́ ẹ fẹ́ sọ àwọn èèyàn dẹ́ ẹranko ẹ lè rátọ̀ lára obìnrin láéláé gẹ́gẹ́ bá ṣe lè rẹ́yìn lára ọkùnrin láéláé ẹ̀yin dẹ̀ ń ṣe lófin kẹ́yìn lọ́kùnrin ni kọ́ máa fi ọkùnrin ọjọ́ ń bí ọkùnrin ni bàbá yín fẹ́ tó ń fi bí yín ẹni kóbìnrin ọmọ afọbìnrin obìnrin nìyá yín fẹ́ tó ń fi bí yín lẹ́yìn ọ̀ranù ọ̀bà yìí jẹ́ torí ẹ̀ ló tó àtọrọ ọkùnrin ló ti máa ń jáde apá kan nínú àwọn olùmọ̀ nípa tẹ̀síìr wọ́n láti àwa náà. àtàrí pẹ̀lú olúwa ti dá wa kí ló dé wọ́n nítorí pé àtọ̀tẹ́ rí òun tolúwa fi wá ṣẹ̀dá àwa tá a jọ ma ádámù aleyhi sàlám kí ló ń dàtọ̀ níta jẹ́ ni níta jẹ́ lolú ẹlẹ́dàá wa ń tàtara rẹ̀ mú ti ń dàtọ̀ lára wa níta sì jẹ́ gbogbo ẹ̀ ni wọ́n máa sábà gbìn. inú ilẹ̀ ló náà ti jáde ètò túmọ̀ sí pé gbogbo wa náà àtàrà ilẹ̀ lolúwa ti dá wa nótófá àtọ̀ omi gbọlọgbọlọ omi lọgbọlọgbọ gbọlọgbọlọgbọlọgbọ lédè Yorùbá ó ń túmọ̀ sí omi tó lẹ omi gbọlọgbọlọ omi lọgbọlọgbọ omi tó lẹ kò túmọ̀ sí omi ẹ̀gbin má wàá sọ yorùbá ń jálẹ̀ kó fi já sí pọ̀ ń sọ̀sọ̀kúsọ. ikọ̀ adáyàn látara omi gbọ́lọ́gbọ́lọ́ látara omi lọ́gbọ́lọ́gbọ́ omi ẹ̀gbin kìí sómi ẹ̀gbin bóun ìpìlẹ̀ rẹ ti fẹ́ jómi ẹ̀gbin ọ̀ọ́. torí àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà àwọn fuqaha ọ̀rọ̀ oríṣi méjì ń bẹ lẹ́nu wa nípa kí ni ìdájọ́ àtọ̀ tó lúwa fi ń ṣẹ̀dá wa yìí sẹ́gbin ni àbomitọ́ mọ́ apá kan nínú wa gẹ́gẹ́ bí àwọn alhànàfíyá àti màlìkíyá àwọn sọ pé omi àgbin ni màní nọ́tọ̀fà wọn lómi àgbin ni kí ló dé wọn lò náà lómi tó ti kó bá ti jáde lára wa wọn ò ní ká tábà lásán wọn ní ká ṣe ni káwẹ́wẹ́ jánábà kọ́dà kìí ṣẹ̀gbin kékeré ẹ̀gbin ńlá ni àwọn fuqaha yòókù àwọn sọ pé kìí ṣomi ẹ̀gbin bó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ pé tó bá jáde káwẹ́ kìí ṣomi ẹ̀gbin bó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ pé tó bá jáde káwẹ́ gẹ́gẹ́ bí ẹni tó bí ma ni ṣẹ́gbin lọ́ma àmọ́ tí ọmọ bá jáde jẹjẹ bá dá kí ni wọ́n ní kó ṣe wọ́n ní kó wẹ̀. àwọn fòkànháwù tó pè lẹ́gbin wọ́n ní bọ́lọ́gbà jáde ibi tá a máa tọ̀ ni wọ́n lẹ́gbin ló máa ń sábà jáde gbàbẹ̀. kájẹ́ pé àtọ̀ náà ń kọ́ ẹ̀gbin ni àwọn fòkànháwù tó wá ní kì í ṣẹ̀gbin wọn lọ́mọ náà máa jáde gbàbẹ̀ sẹ́gbin lọ́mọ kìí sẹ́gbin lẹ́yìn náà báwo lẹ ṣe lè sọ pé ìpìlẹ̀ àwọn ànábì Allah ìpìlẹ̀ àwọn aránṣẹ́ Allah ẹ̀gbin ni gbọ́ lẹ ṣe sọ bẹ́ẹ̀ lórí ẹ̀tọ́ dọ́gba ni pé anọ́tọ̀fà alimẹ́ni kìí sẹ́gbin kìí sẹ́gbin àmọ́ nǹkan ni tí wọ́n ní tó bá ti jáde káwẹ̀ yẹ bọ́ ọmọ náà ṣe sẹ́gbin. wọ́n ní ma bá jáde kóbìnrin ọ̀wẹ̀ tọ́mọ bá jáde tẹ́jọ́ ọ̀wà ọ̀wọ́ ọmọ lọ́jáde yọ̀wẹ̀ àbí oníwẹ̀ yọ̀wẹ̀. olú ẹlẹ́dàá ọwọ́ aṣọ̀dà látara omi gbọ́lọ́gbọ́lọ́ màníyì rẹ ọ̀wọ́n àtọ̀ rẹ ọ̀wọ́n mọ́mọ́ àdánù lọ́nà tí ọ̀dà. lóòótọ́ tó bá pọ̀ lára wọ́n máa ń yọ ara lẹ́nu yóò máa sara bí kọjáde kó òun lè bá gbádùn kó òun lè bá nísìnyí wọ́n ní ọ̀kan nínú àfojúsùn tá à ń fi fẹ́yàwó ni ká lè máa rí ibi dá àtọ̀ wá sí àtọyún tọ́yẹ́ kí tó bá wà lára tiẹ̀ tó bá pọ̀ ìnira ni àǹfààní ni lára obìnrin tí ní kọ́ lọ́kọ tó lóòní lọ́kọ àǹfààní lọ́jẹ́ lára obìnrin àmọ́ ìdààmú ni fọkùnrin tó bá ti pọ̀ lára rẹ̀ ó ti wá pọ̀ lára rẹ̀ ò wá níyàwó sọ́nà kan bẹ tó yẹ kó gbà máa ṣe sùyàm ọmọ kẹnuru ọmọ kẹnuru títí tó fi fẹ́ àmọ́ kó ọmọ gbọ̀nà kan àbọ̀nà míì ọ̀dọ̀ àwọn ọlọ́tẹ̀ ọ̀kan náà àwọn ọlọ́tẹ̀. o gbọ́dọ̀ ṣọ́ àtọ̀ rẹ o sì gbọ́dọ̀ máa ma bó lọ fẹ́ fàtọ̀ rẹ sí má da àtọ̀ rẹ síbi tí ò ìyàwó láàfẹ́ o sì wò ìyàwó wo lọ fẹ́ fẹ́ ìyàwó wo lọ fẹ́ fẹ́ kọ́ ọ má máa sọ yìí pé àṣìfẹ́ ni olórí ibú ni ọpẹ́ kò tó dà gbàtí sọ̀hábí sọ̀sọ̀ fánàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti rẹ́ni tó ń fẹ́fẹ́ nínú àwọn al-ansar anábì ní sọ ti wò ó lòun ti wò wọ́n ní lọ wò torí kọ́ má di lọ́la kọ́ má dẹjọ́ kọ́ má sọ pé òsì fẹ́ lọ́wọ́ àtọ̀ rẹ máa wo bo lọ́ọ̀dà sí bàbá aṣẹ́wó ó ń ranù ó ń regbè ó pín àtọ̀ káàkiri ní àfi bíi sàrà. ọlọ́mọ níbi ó tún lọ́mọ ń bẹ ó tún lọ́mọ ó ní tó ń bá tún kú wọn bá gbọ́ ọmọ wa wọn. gbogbo ètè tí rẹ bá ti farangada bí ewé kókò ọmọ náà ni ó ń ranù ó fìdí báyé jẹ́ kábẹ́rù Allah kábẹ́rù Allah àwọn ìyàwó ẹ̀ tó bá fẹ́ má sì fẹ́ rọ́ irú rọ́ máa ń so. ní yorùbá lẹ́vù láwọn ìlú kan ẹ pé báwo ni wọ́n jókòó báwọn fẹ́ so yìgì láti àárọ̀ títí tí ó fi máa dìrọ̀lẹ́ gbogbo nǹkan ni wọ́n ṣe níjókòó àyàfi síso yìgì wọ́n sì máa jẹun wọ́n tún máa kíra akọ́ dàbọ̀ allah fọlẹ́ sí ẹ̀ so yìgì wọ́n ti ká àkàlà jókòó sí alẹ́ ẹ̀ so yìgì síso ń bùkátà kí bàbá ìyàwó sọ̀rọ̀ kọ́kọ́ ìyàwó gbà káwọ̀ wá tó jẹ́rìí wọn ò wí nǹkan ká wóróworó bótóbótó ni wọ́n kàn sí. tọ́ba fẹ́ àwọn bẹ̀ tó gbé lọlé èsì ni kọ́ má jẹ́ pé zina lọ́ọ́ mà sí. àfi kò tètè lọ bá bàbá ìyàwó rẹ̀ ẹ̀ tí ìpè gbólóhùn síso yìí. àwọn awítẹ̀yìn kan wá yarí jọ ẹ̀ má nù wá má jẹ́ àwọn lè nu yanni téèyàn máa jẹ nígbà tí wọ́n á ṣe tíkọ́tíkọ́ tó mọ̀ ó kú mọ́ wọn lọ́ngbà tí ọba jẹun torí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà bàbá ń gbọ́dọ̀ sọ̀rọ̀ pọ́ǹpọ́ mọ́ fún ọ níyàwó wọn náà sọ pé ọgbà á níyàwó tí wọn náà bá sọ̀rọ̀ yigi oṣó wọn á sọ pé bàbá yẹn ó ti fi fún mi àwa ní kí sọ actually nǹkan kankan ó ti fẹ́ yàwó ọgbọ́dọ̀ sọ̀rọ̀ wọn á ní à ó ti yé àjókòó lásán àní kìí ṣe àwàdà lẹ́sìn ọgbọ́dọ̀ sọ̀rọ̀. lẹ́yìn náà olúwa ń ṣẹ̀dẹ̀ yẹn látara àtọ̀ àtọ̀ yìí bá ti wá jáde àfipamá fi ọ̀rọ̀ rẹ̀ màjì sáyé ibì kan tó ṣe kó ti wà lábẹ́ ààbò oná làpò bí obìnrin àìmọye òjò tó ti rọ̀ sílẹ̀ ti mu àtọ̀ tólúwa bá fẹ́ tàtàrà rẹ̀ ṣẹ̀dá ìyàn olúwa pa màláíkà láti kọ́ máa sọ torí ẹ̀ ló ti wá nù hadith eléyìí tí Imam al-Bukhari àtàwọn míì gbé jáde wọ́n ní Allah fi màláíkà kan sọ àpò bí obìnrin tí àtọ̀ bá ti wọ̀ bẹ̀ màláíkà ó sọ pé ay Rabbi nutfa ìrẹ olúwa mi mo rí àtọ̀ Allah sọ pé bẹ́ẹ̀ ni yóò wá béèrè lọ́dọ̀ Allah ṣé ẹ tàtara rẹ̀ ṣẹ̀dá èèyàn ni àbí báwo tí Allah bá ní bẹ́ẹ̀ ni á tàtara rẹ̀ ṣẹ̀dá èèyàn àtijọ́ ni màlẹ́kọ̀ọ́ ti máa sọ àmọ́ tí Allah bá ní rárá àní tàtara rẹ̀ ṣẹ̀dá èèyàn màlẹ́kọ̀ọ́ ní sọ yọ padà di tóbi ní tọ́ dànù torí ẹ̀ ló ṣe jẹ́ pé àìmọye òjò ló ti rọ̀ sílẹ̀ ti fà mu tèyí tó ló wa bá fẹ́ sọ dèèyàn òní odò torí ẹ̀ tí máa wá ń bẹ nínú àpò òun yóò máa bẹ lábẹ́ sọ tóbìnrin bá fẹ́ wípé kó wọn má jẹ́ kó ń lóyún àbọ́kọ rẹ̀ ni ó fẹ́ kó lóyún ó wá jẹ́ ìmọ̀ sí àwọn méjèèjì pé àwọn ó lóyún obìnrin wa fura pé nǹkan oṣù ọ̀wá ma òun ti fẹ́ ra nǹkan ti dúró bẹ́ẹ̀ bá gba gbogbo ìyànjú láyé ikú ẹ fẹ́ ba oyún yìí jẹ́ ẹ rí i pé garando lóyún ọ̀gàn mọ́bìnrin nù kò ní í ṣe é sẹ́ ó sì torí kóyún ó lè bàjẹ́ ọlọ́gbọ́n mọ́ ó dó ọwọ́ akóso sínú òdo ọbẹ̀ rẹ̀ sí ni gun ní gùnkúngùn. pé tó ń bá ti ṣe bẹ́ẹ̀ yọ ọjà bọ ọmọ ọmọ wò pé máa fún àti rẹ ṣe wàhálà kò síbi tí mo lọ ibi tó mi wà mọ wà ọlọ fún òrombó ó dá gbogbo ẹ jẹ wípé wọn ní máa fọ dànù ọmọ tó máa lánìí kó dùn bàbá ní mi ò mú wa kò sí ẹ lè rí olórí rí ọmọ ẹ lè ọkọ wa kọ́ lẹ̀ lónìí sẹ́wọ̀n kẹ́rù rẹ̀ pé olórí ibú mo tún lóyún fún gbogbo tí ba ti láyé tí ń fi sẹ́yìn ní ìsè yọba máa lọ lu alolu ogun alolu ogun àfà ọmọ tún fi máa sanra ni yóò bí yóò wá débi kí wọ́n sọ fún tọ́ ọba tún gbìyànjú pọ̀ sẹ̀wọ́ ló kù ọ́ ní ẹ̀ rí pọ́ gbà fún ọ̀lọ́ sẹ́rí gbogbo wa fi wáyé ó wu ọlọ́ọ̀ ni o ọ̀pọ̀lọpọ̀ nù wa làwọn ìṣẹ̀lẹ̀ burúkú lè ti ṣẹlẹ̀ lórí ẹ̀ táàmà bí kò ti gbìyànjú àti ṣẹ́wà dànù nígbà tá a wà lóyún bí kò yẹ pé ìyá tó bímọ náà lọ́fẹ́ bọ́mọ jẹ́ kọ́mọ tó wáyé àbáwọn ọ̀tá àyà lọ́fẹ́ pọ́mọ máa ń kùn àìmọye tó ti lóyún táwọn ọ̀tá obìnrin ọ̀tá ọkọ tí wọn ò fẹ́ kó bímọ sáàtì màmá gbáyàwó rẹ̀ ń pankùn pé kò yan ọjà bọ́ ọmọ ọlọ́ọ̀bì kan tọ̀ǹgbà tí ọlọ́ọ̀ kọ́ pé yọ wáyé tọ́ ثم خلقنا النطفة علقة lẹ́yìn rẹ̀ lolúwa wá sọ omi gbọ́lọ́gbọ́lọ́ ńlọ́sọ di ẹ̀jẹ̀ dídì àwa tá à ń sakọ yìí náà ni o tá à ń pé kò sí irú wa ọmọ mi èmi máa iwu yìí náà ni àlàyé bó ti jẹ́ wọ́n sọ omi gbọlọgbọlọ akramakumullah kò kọsẹni tó lè mú lọ́nu wa o tọ́ba mú lọ tọ́mọ abọ̀ amọ́síláṣí tọ́mọ àti rẹ bí igi omi màníyì tó lù wá fi ṣẹ̀dé ìyàn náà àbúrò ẹ̀ dàrú. <laughs> ìpìlẹ̀ wa ọmọ èèyàn ní àwa nu o àwa tá ń kò sí wa ìgbé ìwọ one in town abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ láì ṣe pé mọ́tò ti ń fò lójú sámà wọ́n ní one in town olúwa sọ dẹ̀jẹ̀ dídì àwa náà ni o nínú hadith abdullahi bin mas'ud radiyallahu anabi pé èèyàn nígbà tó bá ń ṣe ìṣẹ̀dá rẹ̀. yóò fi ilẹ̀ lómi gbọ́lọ́gbọ́lọ́ fógójì ọjọ́ inna ahadakum yujma'u khalquhu fi batni fi batni ummihi arba'ina yawman nutfa yóò sogójì ọjọ́ lómi gbọ́lọ́gbọ́lọ́ nínú ìyá rẹ̀ ìbẹ̀lẹ̀ rẹ̀ inú ti mà bí kéka ti ń ṣẹlẹ̀ gbogbo wángélé wángélé obìnrin. tó ń náà wọlé ọkọ ẹ rí i pé ara rẹ ń rọ̀wọ̀ òun náà rí i pé kankan ṣẹlẹ̀ láàrú òun ti fẹ́ ra òun ọmọ bí ṣe ṣe òun ó lè máa tu tọ́ka ó lè jẹ́ pé gbogbo oúnjẹ tó bá jẹ máa bì ọgbọ́dọ̀ ṣe sùúrù ebi wọn lọ fẹ́ yà o ọ̀hán ni tó bá tó tutọ́ mo lè gba ibi <laughs> gba etí gba etí rẹ ẹbí wọn náà kọsá ti tọ́ lánàá ta ló ti sábàbí ẹbí wọn náà ni gbogbo oúnjẹ ń kàn bí ni ó tún bì sórí bẹ́ẹ̀dì oníwò ní dórí bẹ́ẹ̀dì mà àwọn òde bẹ́ẹ̀ ẹbí wọn náà fẹ́ di bàbá tó bá tiẹ̀ jọ́pọ̀ ọkùnrin ní bá ń lóyún ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ òní mo ò ní pẹ́ tí wọ́n fi máa jáde ìkájú pọ̀ sòṣùgbọ́n àwọn obìnrin wọ́n láàmú mọ́ra wọ́n láfaradà wọ́n ní sùúrù omi ìjọba ti lóyún tàì lóyún báyìí kò lè ṣe nǹkan kan mọ́ yóò máa sàárẹ̀ ni fógójì ọjọ́ ní oṣù àwọn olómi gbọ́lọ́gbọ́lọ́ oṣù kan àtijọ́ mẹ́wàá thumma yakunu alaqatan mithla dhalik anábìnrin lẹ́yìn rẹ̀ yóò di ẹ̀jẹ̀ dídì fógójì ọjọ́ mi. ó di ọgọ́rin ọjọ́ tọ́ thumma yakunu mudghatan mithla dhalik lẹ́yìn náà ni ó di báàsì ẹran báàsì ẹran òun lásán tí ò sí egun bẹ̀ tẹ́bá fọgójì tẹ́fi ó ti di ọgọ́fà ọgọ́fà ọjọ́ oṣù mélòó nù. one hundred and twenty days divided by thirty oṣù mẹ́rin. anabi ni sọ́mà yorùsọ́lù ilayhi al-malak lóṣù mẹ́rin láàrin màláìkà sí wọ́n ti rán màláìkà sí gbogbo wa gbàtà tí wà lóṣù mẹ́rin nù yá wa màláìkà náà ni ó ti padà wá gbẹ̀mí wá ń jọ tá a bá kú. fa yanfukhu fihi ar-ruh iṣẹ́ tí màlẹ́kà wá sí ni pé ó fẹ́ mi sí la ẹ̀mí tí màlẹ́kà fẹ́ sí la ni màlẹ́kà kú ọ̀wá yọ. wa yu'maru bi arba'i kalimat wọ́n wá pa màlẹ́kà yìí láṣẹ pẹ̀lú gbólóhùn nígbà tó bá fẹ́ mi la tán. bi katbi rizqihi wa ajalihi wa amalihi wa shaqiyyin aw sa'id. wọ́n ni kí wọ́n kọ gbogbo ayé wọn ti kọ́ fún jaba hẹlẹ wọ́n ti kọ́ lẹ̀ kí ló dà kí ní dà. ní ṣe wàhálà títí tí ọbọ sí ọ lọ lagi ní tẹ gbogbo ẹ̀ ti kọ iye tó lò láyé ìjọ tó kù ló kù. wà á mẹ́lẹ̀ yìí iṣẹ́ tó ń bọ̀ wá sí láyé wọ́n ti kọ́ wa shaqiyyin aw sa'id tó lórí ibú ni àbó lórí rẹ̀ gbogbo ẹ̀ wọ́n ti kọ́ olùwádàkùn sí wa ló lórí rẹ̀ lẹ́yìn ìgbà tá a bá kóṣù mẹ́rin nínú ìyá wa ní ìṣẹ̀lẹ̀ yìí máa ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ lóyún abẹ́ Allah kó ṣọ́ yín lálàáfíà kó sì sọ àwọn ọmọ yín tẹ́ bí lọ́mọ alálùbáríkà kó sì wọ́n lọ́mọ tí wọ́n jọ lóríire táwọn náà jẹ sábàbí dáadáa fún yín láyé àtàlùkìyàmà ẹ̀yin náà fura pé ńgbà tó yín kóṣù mẹ́rin oyún ti bẹ̀rẹ̀ sí ní yí nínú yín kódà bí kó tó kóṣù mẹ́rin oṣù mẹ́rin ọmọ máa yí nínú yọ máa yí nínú kò ní dàbí ìgbà tí kò tí ì kóṣù mẹ́rin tọ́ olúwa ni fọkànlẹ́kọ̀nà mọ́bọ̀ọ́tẹ̀ ìrọ́ọ́mà bá ti ẹran ayípadà ségun fakasawuna lẹ́ẹ̀dọ́ọ̀mà láhmà àwa fẹ́ràn àfibò egun àwa nù àfìgbà kan jẹ́ omi gbọ́lọ́gbọ́lọ́ àdì ẹ̀jẹ̀ dídì ẹ̀jẹ̀ dídì bá ti ẹran bá ti ẹran ayípadà ségun egungun àti wọn afẹ́ràn bò ó. ثم أنشأناه خلقا آخر lẹ́yìn rẹ̀ la wá da lẹ́dàá mi ó di èèyàn sábà ń ran wa létí pé bá a ti bẹ̀rẹ̀ nu tí bá ń di èèyàn ní ẹlòmíì yín mú pé èmi èmi láti jọ́ mo ti dénú ya mi èèyàn mọ jẹ́ àní ti bẹ̀rẹ̀ nu bẹ́ẹ̀ ni láti omi gbọ́lọ́gbọ́lọ́ o di ẹ̀jẹ̀ oku òkú lẹ́jẹ̀ dídì di ẹran báàsì ẹran tún di egungun àwọn afẹ́ràn bo egungun ọwọ́ àdìwọ́ àwọn àdá ọlẹ́dàá mi ó bó ti ṣe rí níjọ́ tán bí wa ó jẹ́ níta kákò nínú kúkú báyìí lọ. rondo wọn náà lọ wá ń dàgbà tó ń rí gbangba orí gbàgbọ́ tún ti pọ́n ga ju bàbá rẹ lọ ọ̀fẹ́ gbọ́rọ̀ mọ́ àwọn ga tó yá rẹ ọ̀fẹ́ gbọ́rọ̀ mọ́ wọ́n á ń bọ sọ̀rọ̀ á sọ pé after all after all ẹ gbọ́rọ̀ ọmọ aláìlẹ́kọ̀ọ́ after all <laughs> after all you are their son and daughter you are their child what do you what what what what do you pretend yourself to be kí ló dáhùn irọ́ lásán wọ́n á sọ fún bàbá rẹ̀ kí after all lẹ́yìn ìgbà tó de yàn tán tó ń wúra rẹ̀ yóò máa fọ́ dákàrà jù yóò máa sọ pé a ní ìbéèrè kan ẹ̀yin mélòó <laughs> ìwọ rondo ẹyọ kan a ní ìbéèrè kan aha torí ẹ fatabaraka Allahu ahsanul ìbùkún ni fún Allah ọba tó ṣẹ̀dá àwọn ẹ̀dá rẹ lọnà tó sunwọ̀n jù ìtumọ̀ rẹ̀ nù kìí ṣe kí ọba tó sunwọ̀n jù ní dídẹ́dà láàrin àwọn adẹ́dà ọba tó ṣẹ̀dá àwọn ẹ̀dá rẹ lọnà tó sunwọ̀n jù wọn náà wúra rẹ̀ bá ní mú ibi tí ìṣẹ̀dá rẹ̀ tó ti láàyè mú jáde. tó fi lè sẹnu pàyànpàyàn sí Allah mo wá níbi tó ti burẹ́wà tó ti dá tó fi lè máa wánu sí Allah fi ayé suratin ma sha'a rakkabak orí àwòrán yòówù tó bá wù Allah ló lè gbé ọ lé àwọn ò wa Olúwa ló dá wa ìpìlẹ̀ṣẹ̀ dá wa ló sì gbọ́n bẹ́ẹ̀. tí bá ní ìtúkà tó lè pa tí wọn náà fi máa ṣẹ̀dá o ti gbọ́ nípa raw material gbogbo ingredient tó bùkátà tí wọn náà bá lọ fẹ́ ṣẹ̀dá dátì ẹ̀ náà kárí olúwa lọ ṣẹ̀dá wa kò sí nǹkan tó lè ṣẹ̀dá àfi Allahu akbar eléyìí túbọ̀ wa ní ìgbàgbọ́ tó nípa Allah. yóò tún bá tì wá síwájú láti dára níjọsìn àwa tó lu àwa dábàá yìí olúwa wa rò wá ro rere ọfẹ wa fún dáadáa ó wù kó fi wá sálì jẹnà láì wo ìpìlẹ̀ wo ló ń fi dá wa ọfẹ kẹ́ wa nílé ọlá ilé ọlà eléyìí tó gbé kalẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo ó wá kù sọ́wọ́ mi ó kù sọ́wọ́ rẹ ike kórìí wa kọ́ mọ́ kọ́ri ká gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe ké dáadáa yìí ọ̀tọ̀ sí. Allahu azza wa jal kò sì ṣàdédé ṣẹ̀dá wa àfi nítorí kálíbà wálé ayé ká jọ́sìn fún. Abẹ́ Allah azza wa jal ó ṣe wá lọ́kàn nínú àwọn tó máa jọ́sìn fún. Gẹ́gẹ́ bó ti ṣe fi pa wá láṣẹ àti ní ìbámu pẹ̀lú bá nàbí ti ṣe fi kọ́ wa. oṣù alọ́kàn ní ẹni tí wọ́n máa jọ́sìn fún lọ́nà tí wọ́n gbà máa yọ́nú sí wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ẹjọ́ bá ní béèrè kò sí. wa aleykum salaam. Náà. wọ́n ní bí wọ́n ṣe so igi ń kan táwọn rí tàbí táwọn gbọ́ òun náà ní kí wọ́n kàn mú ìyàwó lọ fà á fún bàbá ọkọ pé kí bàbá ọkọ kó lè bá fàyàwó fọ́ọ̀mà rẹ̀ ṣé igi ń sokoso wọ́n kàn sáwàdà yorùbá ni lẹ́sẹ̀ ń so igi bàbá ìyàwó yóò sọ pé ànkàtúkà ha zọwọ́jútúkà ha mọ́fọ́mọ́ ìfọ́n níyàwó wọ́n sọ pé kọ̀bílù tó ha kọ̀bíltù mọ̀ gbà á àwa tá a wá wà ń bẹ ọjà rì yege so ọ̀sán sọ̀dá àmọ́ pé bàbá ìyàwó bàbá ọkọ bọ́ bí bàbá ìyàwó ẹ̀fọ́ máa yín lé bàbá ọkọ lọ́wọ́ bàbá ọkọ ẹ lọ́ọ́ fọmọ fọ́ọ̀mà yín nítẹ̀yìn òní èyàn fún yàn nítẹ̀yìn òní èyàn bún yàn ṣé bàbá ọkọ ló bí ìyàwó yìí wọ́n yín sẹ́kísẹ́ yín náà ń gbà gbàtẹ́yìn náà kó nu agbádá tẹ wá lónìí sẹ́yìn lẹ́fẹ́ fẹ́yàwó síbọ̀ máa ń lọ́fẹ́ fẹ́yàwó bàbá ọlọ́ọ̀fà àlùbáríkà sí lẹ́yìn ìwọ la ṣe jù wọn á ní kẹ́ ẹ fọmọ ọlọ́mọ fi fọmọ tí tí ń ti jẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọn á lẹ́ni tó wà ń bẹ̀ tí ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ pé àwọn Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nu wọn tá mọ̀ òdodo wọn ilé sọ torí wọn máa bẹ̀rù torí wọn àdúró déédéé wọn gba kádàrá gbọ́ ṣe ìgbàgbọ́ wọn ni kẹ́nìkan pa kádàrá àwọn dà yóò yọ bàtà wọn jẹ́ àbí òye àìtójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kàfá tó ti kọ̀pà kọ́ńkọ́ kábẹ̀rẹ̀ sí ní ka ọwọ́ rẹ̀ mẹ́sẹ̀ẹ̀sán ni. tó eléyìí ò sí èbú mbẹ igi tẹ́ so yìí kìí ṣe bẹ́ẹ̀ la gbọ́ pọ̀ yẹ kẹ́ ẹ máa so igi. wọ́n sì ní ẹ ṣàlàyé fún wa lọ́ba ṣàlàyé fún wa lọ́ba tán wọ́n sì tún ṣe kínní bẹ́ẹ̀ tí wọ́n bá tún sí kápọ̀pọ̀ ìyàwó àmọ̀tẹ́lẹ̀ ó ti wá gbọ́ lẹ́nu rẹ̀ sàn pé ọmọ rókì nínú rẹ̀ kò ní súnmọ́ ìyàwó rẹ̀ títí tí ó fi ṣàtúnṣe eléyìí ò jẹ́ bó ṣe jẹ́ torí rẹ̀ ẹni tó ma wípé wọ́n so igi lọ́nà tí igi ọ̀gbà so tó dákẹ́jẹ́ tí ó sọ̀rọ̀ aburú ló ṣe ẹ̀ṣẹ̀ lọ́dá torí pé òun ló ṣe sábàbí tí zina fi ń ṣẹlẹ̀ ẹ̀sìn ló ti tó oṣù méjì báyìí ẹ wá wo zina oṣù méjì àti zina ìṣẹ́jú méjì ọ̀ràn ni ṣùgbọ́n tó sùn méjì ọlágbára ju ti ìṣẹ́jú méjì lọ. Àríkùn sọ síbẹ̀síbẹ̀ síbẹ̀síbẹ̀ kìí ṣe gbogbo èèyàn ló ń zìnà tẹ bá ti torí ọ̀kan ti yíwọ́ àwọn ń zìnà wọ́n so igi fún tẹ́ ẹ̀ máa ṣàtúnṣe ọ̀pọ̀lọpọ̀ á máa jókòó zìnà ẹ jẹ́ sábàbí tí wọ́n fi bí máa zìnà torí kékeré ṣe gbogbo ẹni tẹ́ ń gbèjà náà lọ́lẹ́sọ̀ọ́sí kẹ́ gbèjà àmófin Allah ó bùkátà kẹ́ ṣàlàyé fáwọn ẹni tí ọba mọ̀ kó lè bá yé wọn yéké torí ẹ wọn kì í so igi lórí oyún nígbà tí ẹni tó lóyún tó bá bí ma ìgbà náà ni ó tó lọ́kọ bó bá jóyún halal pọkọ tọkọ lẹ ló lóyún fún àbọkọ rẹ̀ tó kú ló lóyún fún ó di lẹ́yìn ìdà tó bá bí ma ni ó tó lọ́kọ mi báwo wá ni tó bá dájú pé oyún zina ni ńkọ́ òfin olọgbà kíkẹ so igi lórí oyún zina. wọn náà ti mọ̀ kó náà ló lóyún fún bọ́ńbẹ́ lẹ ti mọ̀ kí lọ ti mọ̀ kódà tẹ bá mọ̀ kọtọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك